الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الرحمة بالخلق أفاني أرني نقبع يوم جعلان وقيد أولون ما جاء ما سانو بقو ẹ̀dá ọlọ́run Qala Allahu ta'ala olùwọ́ba tọ́lá rẹ̀ ga sọba ìfúnwánú al-Qur'an al-Karim annabiyihi Muhammadin sallallahu alayhi wa sallam olùwàròyìn annabi wa Muhammad alekun tí a ti dẹ̀kọ́ máa bá nínú al-Qur'an bó ló ti ròyìn bil mu'minina ra'ufun rahim bil mu'minina ra'ufun rahim anabi ti jẹnu o aláàánú oníkẹtọ pọ anabi jẹ fún gbogbo mùmíní òdodo fẹfẹ kaburu kan ṣe wa o sallallahu alayhi wa sallam ó ṣe wàhálà púpọ̀ o látàrí kí a bá a là kálà láyé kálà lálẹ́ kìyàmà gbogbo gbèsè yìí tán àwọn sọ̀hábẹ́ rẹ̀ wọn náà gbàtẹ́ yìí lọ́wọ́ rẹ̀ lọ́mọ́sá sàlékún ìyọnú rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. torí náà ní a bá bí ọ pé bó o là nábì rí ǹjẹ́ ànábì máa ṣe kà fáwọn èèyàn ànábì ẹ̀ ṣe kà ó. ìyá ànábì dájú àwọn èèyàn àwọn àlùmọ̀ rẹ̀ ànábì ọ̀dájú wa o bó lọ́lọ́run yẹn ànábì bil mu'minina ra'ufur rahim aláàánú púpọ̀ aláàánú púpọ̀ ọ̀nàdẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àlùfáà ní rọ̀húfù rọ̀hìm ìtumọ̀ wọn súnmọ́ra wọn. àmọ́ bí wọ́n bá pè yàn ní rọ̀húfù àánú tiẹ̀ tó pọ̀ nípa àwọn tí wàá là ní tó báyìí. méjèèjì lọ́lọ́run ìròyìn ànẹ́bù Muhammad sallallahu alayhi àwọn àlùfáà onítẹ̀fẹ́rù ni wọ́n bá ń túmọ̀ àyà yìí. الإمام البغوي رحمه الله تعالى ومن رؤوف بالمطيعين رحيم بالمذنبين رؤوف بالمطيعين ورحيم بالمذنبين ìdí tọ́lọ́run ipa méjèèjì pọ̀ wọ́n fẹ́ bí túmọ̀ wọn súnmọ́ra wọn ni pé ànábì rọ̀úfù aláàánú tó pọ̀ ní fáwọn tí ń tẹ̀lé tọ́lọ́ wọ́n bá rí èèyàn tí ń ṣe tọ́lọ́ àánú ọ̀tọ̀ lànàbí tí wọ́n máa ní fún. àyè ọ̀tọ̀ ló tún wà lọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam. àmọ́ síbẹ̀ náà rahimun bil kọ́dà àwọn tí ò ṣe tọ́lọ́ náà àánú àánú wọn tún máa ṣe ànàbí sallallahu alaihi pé a a ẹ̀yìn sì ń rìn náà pa wọn báyìí yóò wí fún wọn lọ́sàn-án yóò wí fún wọn lóru yọ pa lówe fún wọn yọ là mọlẹ fún wọn anabi jori mọ sallallahu alaihi wasallam gbẹni ọba fẹ́ máa jíṣẹ́ Ọlọ́run tó fẹ́ máa jíṣẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam ẹ dákun ẹjá wa náà kọ sí anabi o àwọn tí ń ṣe tọlọ́run láàánú wọn o fẹ́ràn wọn o ọ̀rọ̀ àwọn tí ò tí ì máa ṣe tọ́lọ́hún tí ń ṣe lọ́hún nìyẹn ṣàánú àwọn náà má jẹ́ oṣù ọ ṣàánú wọn ọ̀rọ̀ gbogbo ẹni tí ń ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bí àṣà yorùbá ni ọlájà tí ó sọnù èyí fèrè kínní èyí fèrè ọlọ́dẹ ọlọ́dẹ ni ò ní dákẹ́ wọn ní à ń gbọ́ máa jẹ lọ́wọ́ òkú ó ní wọn jọ wọn rà kàn lọ́ọ́ jẹ gbogbo ẹni tí ṣètọ́ni bá ń dà láàmú bọ̀rọ̀ rẹ̀ torí o ẹ̀ àlùfáà pẹ̀lú bí ó sùn o ẹ lànà òru wọn ni o ẹsẹ̀ wọn lọ yẹ o ọlọmọdé ẹsẹ̀ tí wọn náà yẹ o torí náà bóòlù ànábì ti rí bẹlẹmọ mẹmẹẹna rọ̀ọ́fọ̀ rọ̀hìm rọ̀ọ́fọ̀n bẹlẹmọ pẹ̀lẹ́yìn wà rọ̀hìmọ́n bẹlẹmọ bẹlẹbí. وقال تعالى عن المؤمنين ọlọ́run yàn ànábì báyìí sallallahu alaihi wasallam àwọn tó jọ gbé pẹ̀lú ànábì ńkọ́ bó lóró wọn àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìròyìn wọn náà alukur'ani bó lọ́lọ́run ròyìn ruḥamáú bẹ̀yìnáwó ruḥamáú bẹ̀yìnáwó a aláàánú làwọn sọ̀hábì anábì náà láàrin ara wọn o wọ́n ìjàmbá ara wọn o wọ́n èsè kà fúnra wọn o ẹni tí ń bá ń wí mí ìjọ sọnù ní wá kí o alukur'ani ni o òní bóòlù àwọn sọ̀hábì ànábì àwọn mùmínì àkọ́kọ́ bóòlù alukur'ani ròyìn wọn nbẹ nù suratul fatihi aya twenty nine ruhamau bainahum ìwà ní láàrin ara wọn náà aláàánú ni wọn fọra wọn o wọn ilé bu ara wọn o wọn gbégbé ayé bọbọ pa ọgbọ bu lẹsẹ o aláàánú ni wọn o láàrin ara wọn o. عن جرير بن عبد الله رضي الله عنه وقاوى أقبع جرير بن عبد الله نعم صحابة النبي لما سات عليكم يونو لكم قال قال رسول الله صلى الله عليه وسلم أرين بك ما لا ناوينا lára ń ta nẹ́bi kéńké wú fún لا يرحم kọ́ wa òun ni pé la yarhamu tọ́ tá a bá ń ké fún yàn pé láàánú àwọn èèyàn má dájú àwọn èèyàn o má ṣe ka àwọn èèyàn o bọ́ ọba gbọ́ gbọ́ ilé yìí o ànábì ní ẹni tí ọba máa ṣàánú àwọn èèyàn òun náà tọ́ ṣàánú ọlọ́run la yarhamullahu man la yarhamunnas ọ̀rọ̀ ẹlòmíín dàrú ó lè jẹ́ pé wọ́n lọ ń fọwọ́ ara ẹ̀ fa o èmi ò rí dààmú níbi bísínẹ́sì rẹ̀. ń rí dààmú lára àwọn ọmọ rẹ̀ olówó ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ nígbà tí wọn náà lánàá àwọn èèyàn bóyá bí nǹkan ti ń bọ̀ nù. anabi sallallahu alaihi wasallam la yarhamu Allahu man la yarhamu nas. ẹni tí ò láàánú àwọn èèyàn òun náà tọ́ sànù ọlọ́run torí náà anabi wa sallallahu ẹjẹ́ a máa láàánú àwọn èèyàn pàtàkì jùlọ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ èyí ń lọ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ já wọn ti lágbàá mọ́ o àwọn ń gbìyànjú o wọn yéé ṣe bámúbámú la yó àwọn ọmọdébí ń pa ẹnìkọ̀ọ̀kan ọ̀rọ̀ mùsùlùmí kọ̀ọ̀hún o ọ̀rọ̀ mùsùlùmí kọ̀ọ̀hún a níwọ̀n bá o ti lágbára mọ́ jáwọn èèyàn ó rí i pé irú sọ̀rọ̀ tí wọ́n wà tí wò sí ń bẹ̀ yìí ń ka ọ́ la ó wù ọ́ bí kò rí dé yọ wọ́n kó nu òsì àtìsẹ́ yìí èrè pé ọmọ wa ṣe làbìlàbì tó rí ìwà àtàwọn ọmọ rẹ àwọn ọmọ wa pé bóńtà àwọn àdìrí ẹlòmíín ṣe làbìlàbì tó láàrin fámìlì rẹ ń ṣe làbìlàbì tó láàrin àdúgbò mùsùlùmí ewúrú wà aláàánú ni mùsùlùmí máa jẹ́ o bọ́ọ̀ bá ti ní agbára mà bọ́ọ̀ bá ń sànú àwọn èèyàn yìí náà wọn náà ń kọ́ lẹ́tà sànú ọlọ́run ni sọ̀rọ̀ ànábì lẹ́ni tí ọba láàánú àwọn èèyàn ọlọ́ọ̀tọ́ sí kínní ọ̀tọ́ sànú ọlọ́run akhrajahu al-Bukhari al-Imam al-Bukhari ní ọgbà hadithi ńlá yìí lọ́mọ́sàájú wúlò fún wa o wa sallallahu wa wa barika ala nabiyyina Muhammadin. وآله وصحبه أجمعين